ẹ̀yin èèyàn ilé wo lẹ ṣe ṣàlàáfíà lẹ wá ṣe dáadáa la bá yín àwọn aráalé ńkọ́ a ní kí amújísítì tèmi wá fún yín wọ́n ní kábíyèsí wọ́n ní wọ́n sáìn another opportunity láti create fifty thousand job wọ́n ní Queen Naomi sọ wípé wọ́n ṣe é wọ́n kú iṣẹ́ takuntakun inú Queen Naomi dùn sí wọn ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ lọ sínú gist tèmi tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń darapọ̀ mọ́ channel mi èmi ọmọ yín Mashola Gist TV mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúró tìyín ojú òní tìyín o gbogbo ẹ̀yin tẹ̀ ń subscribe mo rọ́wọ́ yín o òkè òkè lọ́la yín á máa lọ́la yín ò ní lọ ìsàlẹ̀ láíláí èmi ọmọ yín Mashola mo máa ń sọ Yorùbá lórí channel mi ẹ̀kọ̀ọ̀kan a máa ń sọ Gẹ̀ẹ́sì. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist and royal gist. Ẹ̀yin tá bá ti subscribe kí lẹ̀ ń dúró, ṣé lọ subscribe so that tá bá ti post any gist ẹ máa rí. Ẹ jẹ́ ká jọ máa gbọ́ gist tèmi. Inú Queen Naomi dùn nígbà tí kábíyèsí tí wọ́n sign fifty thousand new job pẹ̀lú àwọn Chinese tí wọ́n wá dá iṣẹ́ sílẹ̀ ẹ̀yin èèyànlé inú kábíyèsí dùn wọ́n ní partnership ni wọ́n sign pẹ̀lú àwọn chinese yìí o wọ́n ní technology development company wọ́n ní limited wọ́n ní wọ́n máa fún wọn ní fifty thousand new job láti lè dáṣẹ́ sílẹ̀ fún gbogbo àwọn tí wọn ò níṣẹ́ wọn ní àwọn èèyàn yìí wọn ní agriculture ni wọn kọkọ fi bẹrẹ o wọn ní àìmọye hectares ni wọn máa yọǹda fún wọn wọn ní wọn á dẹ bẹrẹ sí ṣe kòkó wọn á bẹrẹ sí plant kòkó wọn á bẹrẹ sí plant palm tree àti oríṣiríṣi nǹkan ọ̀gbìn tí wọ́n máa fi ṣe iṣẹ́ wọn wọ́n ní wọ́n tún máa máa lo sólà o èyí tó jẹ́ pé kábíyèsí gan ti ń lò. gọ́fdọ̀n wa inú wọn dùn láti welcome àwọn investors yìí o láti ṣe iṣẹ́ takuntakun tí wọ́n ní wọ́n fẹ́ ṣe yìí. ẹ̀yin ènìyàn ilé ẹ̀yin náà mọ̀ pé kábíyèsí ìdùnnú wọn ni pé kí àwọn ọ̀dọ́ kan ríṣẹ́ because báwo ni àwọn ọ̀dọ́ á ṣe jáde tí wọ́n á lọ sáf tó jẹ́ pé wọn ò ní ríṣẹ́ tọkàn máa máa rìn gbèrègbèrè kiri títì nǹkan tí ó jẹ́ ìdùnnú fún kábíyèsí òun ni kí iṣẹ́ pọ̀ yamburutu nílùú tó jẹ́ pé bí àwọn ọ̀dọ́ bá ṣe ń ṣe nysc wọn èyí tó ń jẹ́ nírọ̀ wọ́n á lè rí iṣẹ́ tó jẹ́ pé wọ́n máa ṣe ọwọ́ wọn ò kàn ní dilẹ̀ ẹ mọ̀ pé ọwọ́ tó bá dilẹ̀ lèṣù ń yálò ọwọ́ wọn ò ní dilẹ̀ wọ́n á rí iṣẹ́ tó máa máa ṣe at least tó máa ń jí làárọ̀ wọ́n á lè máa lọ sí iṣẹ́ nǹkan tí kábíyèsí fẹ́ ṣe nìyẹn tí wọ́n fi ní pé wọ́n fẹ́ dá àwọn iṣẹ́ sílẹ̀ fún àwọn tí wọn ò ríṣẹ́ yín náà ẹ̀dẹ̀ wo bí nàìjíríà ọmọ mi ò ti graduate for the past ten years tí ò ríṣẹ́ tó kàn ń rìn kiri nígbà tó bá gbé pálí pálí pálí tó ń gbé pálí wọn kiri tí wọn ò ríṣẹ́ tó bá yáná máa sọ síbì kan nǹkan tí wọ́n fi ní olè àti ìwà burúkú pọ̀ jù nìyẹn ìgbà táwọn ọmọ bá lọ sí skul tó lọ serve tó ṣàgùnbánirọ̀ tí wọn ò ríṣẹ́ tó ń rìn kiri ọdún kìíní ọdún kejì ọdún kan tó bá yá wọn lọ join ẹgbẹ́ burúkú so kábíyèsí wọ́n try gbogbo possible best wọn láti make sure pé iṣẹ́ pọ̀ jaburata ní ìlú. Ẹ̀yin èèyàn, ẹ jẹ́ ká máa gbọ́ gist yìí lọ. Ẹ̀yin èèyàn lé achievement lèyí jẹ́ fún kábíyèsí o. Achievement ló jẹ́ fún kábíyèsí, dùnnú dẹ̀ ni ó jẹ́ fún Queen Naomi nítorí wípé ẹni tó ń dáṣẹ́ sílẹ̀ ní ìlú kì í ṣe nǹkan kékeré ló ṣe kì í ṣe nǹkan kékeré ló ṣe wọ́n ní tí iṣẹ́ bá ti téèyàn bá ti níṣẹ́ lọ́wọ́ èwo ló tún kù ẹ̀yin èèyàn ilé ẹ jẹ́ ká jọ máa gbọ́ gist lọ. ẹni èèyàn ilé nítorí pé kò sí iṣẹ́ ní ìlú òun náà ni insecurity fi wà nítorí pé kò sí iṣẹ́ ní ìlú ni kò sí sí ìdáàbòbò ẹ̀hún ìlú tí iṣẹ́ bá wà ìlú máa ní security tó kún ojú òṣùwọ̀n ṣé ẹ mọ̀ àbẹ́ agree pẹ̀lú mi ẹ̀yin èèyàn mi tó jẹ́ pé gbogbo èèyàn níṣẹ́ wọ́n lọ bí iṣẹ́ wọn kí ló dé táwọn èèyàn fẹ́ máa jalè kí ló dé tán fẹ́ máa gbé ọmọ lọ́mọ kí ló dé tán fẹ́ máa ṣe nǹkan burúkú wùwà burúkú nígbà tó yẹ pé oníkálukú ti lọ síbi iṣẹ́ wọ́n bízì ẹ̀yin èèyàn wa nǹkan tí bàbá wa Ọọ̀ni of ṣe yìí kábíyèsí o mo wólẹ̀ forí adé o nǹkan tó dáa ni ọlọ́run elédùmarè á dẹ̀ máa ran kábíyèsí lọ́wọ́ ọlọ́run elédùmarè á máa ran gọ́vnà wa náà lọ́wọ́ ní agbára ọlọ́run èyí kékeré ni o ọlọ́run á tún ṣínà iṣẹ́ ayọ̀ iṣẹ́ ìdùnnú fún wọn ní ọ̀ṣun state kò wá ń ṣe fún wọn ní ọ̀ṣun state nìkan o àti ní gbogbo state tó kù ní agbára ọlọ́run ẹ̀yin náà ẹ̀wà àwọn ọmọ wa míì ẹlòmíì ó máa jáde pẹ̀lú first class ní any university best of the university ní nàìjíríà tó jẹ́ pé uber ló máa máa wà àbí kó máa ṣe conductor àbí kó máa lọ ṣe gate man ìgbà tó bá wáṣẹ́ wáṣẹ́ wáṣẹ́ wáṣẹ́ tí wọn rí ṣọ́ choice ni wọ́n ní àwọn ṣáà máa ṣiṣẹ́ kan ná ẹlòmíì pálí ẹ̀kan ti bu mọ́lé níbi tó gbé sí nígbà tí ó ríṣẹ́ ẹ́ eh? Ah! Bàbá wa, Ọlọ́run a jẹ́ kó dáa fún yín, ẹ máa pẹ́ lórí ìtẹ́ àwọn baba ńlá baba yín o, ìgbà yín ó máa máa dùn bí oyin ni. Because nǹkan tó, nǹkan tí kábíyèsí ṣe yìí ó ń wù èmi gan lórí mo ṣe ń sọ̀rọ̀. Ká tó wá ní Queen Naomi, nǹkan tí Queen Naomi fi pàtẹ́wọ́ fún wọn nìyẹn pé iṣẹ́ takuntakun náà ṣe. Ah! Ẹ mọ iye, iye iṣẹ́ ta ni wọ́n fẹ́ create ni. Fifty thousand. Kì í ṣe nǹkan kékeré háà kábíyèsí ẹ ṣé ọlọ́run á máa ràn yín lọ́wọ́ o gọ́vnà adeleke ẹ ṣé ọlọ́run á máa ràn yín lọ́wọ́ o gbogbo nǹkan tẹ́ bá ń dáwọ́ lé báyìí máa yọrí sí rere ẹ mọ ẹnu tí àwọn iṣẹ́ yìí ẹ mọ ẹnu tó iye tó máa máa bọ́ ẹlòmíì òun ló ń bọ́ fámìlì owó aláta owó elépo ni ìyá àti pẹ́rẹ́ǹtì ẹlòmíì fi ràn lọ sí yunifásitì wọ́n á wá jáde yunifásitì wọn ò ní rówó wọn ò ní rówó fi tọ́jú àwọn òbí wọn nǹkan iyì nǹkan tó lágbára ni kábíyèsí ṣe fún wa yìí a dúpẹ́ lọ́wọ́ yín kábíyèsí ọlọ́run á máa bá wa gbọ́wọ́ yín sókè o Queen Naomi a dúpẹ́ o ẹ̀yin náà ẹ máa jẹun ọmọ o ní agbára ọlọ́run. ẹ wo gbogbo bí kábíyèsí ṣe ní kán máa ṣe àdìrẹ kí wọ́n máa kó àwọn èèyàn ládìrẹ ìgbà kan la gbọ́ tán ní kán máa káwọn èèyàn ládìrẹ àwọn tí wọn ò níṣẹ́ lọ́wọ́ mo mọ̀ pé ẹlòmíì báyìí ìgbésí ayé ẹ̀ ti yí padà nítorí ìyẹn ẹlòmíì báyìí nǹkan tó fi ń bọ́ fámílì nìyẹn oríṣiríṣi nǹkan ni kábíyèsí ń gbé ṣe ọlọ́run á máa ràn yín lọ́wọ́ o ṣé ẹ rí àsìkò kábíyèsí àsìkò tó dáa ni ọlọ́run ẹ̀yin èèyàn kábíyèsí wọ́n ní inú tó dáa inú wọn ó mọ́ sí gbogbo ènìyàn ṣé àmọ́ pé there was a time tí kábíyèsí sọ ọ̀rọ̀ kan nígbà tí wọ́n ń ṣọjọ́ ìbí tán ní ẹni tó bá súnmọ́ àwọn tí táyé ò bá yí padà á jẹ́ pé onítọ̀hún gan fún rẹ̀ oníṣòro torí gbogbo nǹkan tí bàbá wa ń ṣe ò ní pé kí ayé oníkálukú kó dáa kí gbogbo èèyàn kan níṣẹ́ lọ́wọ́ kí àsìkò gbogbo èèyàn kó dùn bí oyin ọlọ́run máa fún yín ṣe o kábíyèsí ọlọ́run á máa fún yín ṣe gbogbo nǹkan tí ẹ̀ ń dáwọ́lé báyìí ó máa máa yọrí sí rere ni gbogbo bẹ́ẹ̀ bá ṣe ń gbé báyìí ọlọ́run máa máa jẹ́ kó jẹ́ bẹ́ẹ̀ ni ẹ máa pẹ́ lórí ìtẹ́ àwọn baba ńlá baba yín ní agbára ọlọ́run gọ́vnà Adeleke ẹ ṣé o adúpẹ́ lọ́wọ́ yín o fún support àti gbogbo nǹkan tẹ́yìn náà ń ṣe ẹ̀yin èèyàn lé ẹ jọ̀ọ́ ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Queen Naomi o gbogbo àdúrà tó ń gbà lé bàbá wa lórí àti gbogbo wa báyìí a dúpẹ́ lọ́wọ́ yín o more anointing to you o Queen Naomi ẹ̀yin èèyàn wa ṣókí báyìí lọ bí oge èmi ọmọ yín mò ń dúpẹ́ lọ́wọ́ yín o gbogbo ẹ̀yin ten subscribe ten like ten share God Almighty will continue to bless you Okay. Okay. Bye lọ́wọ́ yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé èmi ọmọ yín Mashola thank you so much share this video like and subscribe god bless you all.